16 oṣù àbàpà oṣù kẹgbọ́ nka kòmádọ́ zulukada ìyànulùmẹ́ ẹ̀gbẹ́lẹ̀ ìhọ́dọ́ 1437 nigeria karatuwa ingini shi alkur'ani ga ya ce ingini ma'ani kalimatul qur'an mai tafsiri un pe kwefi suratu toha aya eki 114 فتعالى الله الملك الحق ومن يشكو بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فتعالى الله الملك الحق ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما نعم الله تبارك وتعالى يقول olukatuwa alámìrí ẹnkì ayálùlẹ̀ ọjọ́ ọ̀nà òmùsà alámìrí kàgbà lè wúrọ yẹ́lẹ̀yìn alámìrí ẹnkì alùlẹ̀ ọjọ́ kwanì alùkàmọ́nà ayálè látara fi ha ìwọ̀jẹun wàlà amta ọjọ́ kùmà ayá wo yẹ̀sífù ha rábì nasa ọ̀yàzárò ha ọkọ̀ àn sọ̀sọ́fà àmì ẹnkì alùlẹ̀ ọjọ́ ọ̀nà abàláwò gbàlùkàpá kó ṣẹ́káà ya tubia ne tudu ologo ngire o ne ile gbo isa dan keli le jiji pio le ki be kedo ma supo ojo ama gbo lojo na o ya mi akele ma ijo yin anne gala ma waji ti abdul malimi tuwaji kinupayo kitugbe ge ache ngaye kuma ko kuyenyo ojo ahu maluba ejum ejungene na piri malimi jo ego kuma ka te kabir da mari o yara mm allahu akbar ama ki si mayo do ne dog ma kini ne ki anya ki wa ja ba yi shone yiwa a sheikh muhammad kabir gombe go allahu akbar lele humalu eh to da allah rama

ṣègbè ti dákọ̀lá kí ni kí múùbù máa fi o abọ́ọ̀là máa ka múùbù nẹ̀ ní ibà ọ̀làkọ́jọ́ kó àtẹ gbogbo abọ́ga 319 alukur'an kẹrin mu ọ̀làkọ́jọ́ kà mọ́ ibà ọ̀làlẹ́sọ̀ làkìtìpẹ̀ kì á múùbù àmì ṣe kim di ohun tí ajọ́fẹ́ ajọ́fẹ́ yọ gẹ̀ṣà ajọ́fẹ́ yọ gẹ̀ṣà ń takọjú ọdọ́ láwọn kájọ́fẹ́ ọgẹ̀ṣà yìí tí a gini ọkùn ohun ìní takwa ìyà ní kú ránkì àti ránkì kejì ránkì kọjú ọdẹ màmá ẹwà ọmọ ìrẹ́dẹ̀ ìní takawa ránkì lẹ́yà adẹ́mọ̀ gbọ́dọ̀ wà ló ránkì ń ní buhari ẹ̀mà kí ni ẹ ọdọ́ 2005 kìlèwúdo iye five. senator senator obama senator obama ẹgbàlẹ́ obama ti senator ṣetá òun pí president ẹgbàlẹ́lẹ́ enigma òun pí president eh, bill clinton ẹgbẹ́kì ẹni amadọ kí bush bush márùn ún jọ fẹ̀dá ń ọ amadọ obama àmàfi clinton alótúgbò ini ino ahesutu ohun onye onye gbamune itubi inyi ni abajo yi onugun ma lele the woman the president clinton lele ohe to uno iwa na oka go ma nwe abajo inwode pe abajo yi ma un dogba manya ti abajo oya bill clinton imado akini hillary yàtìní kí dágo kíkà ní ma mí nomination ló ń hà ẹ̀ e, donald trump onígun gbọ́n e, dágo ẹni ẹlẹ́mọ adọ́ donald trump yìí ọjọ́ kí aṣọ nà ọ̀kadà wẹ́dí òun yìí yọ ẹ̀dá ìhà mi mandate àmẹ́rin yóò hàn fún ọmọ àfi ní wíwọ yọ ẹ̀ kùnà yá sí ẹni yóò dùkìdù kàlọ́ gbá yóò ní jẹun yẹn náà jọ ẹ president america gbá àkọyọkùn yẹn jọ ẹ lẹ àpá ẹ̀ wọ́n bá nìkan wọ́n dábàá ọ̀yà rẹ̀ yẹn àbàpàdé ẹnìkan adẹ̀rẹ̀ tó yá ní amẹ́ríkà understand me yes melo to yine dina ene ma do ama do country bo ma do angola yi eh? ma islam kwalo ma aye eh? country ye ma on islam ani eh, an masalaci ma masalaci ko gulo ma tini kuma gwa kana kwale de ma tini kuma le abaje country le yuriduna ma tini turu kuma na kufa na ojo adi na ojo am they are trying so much ma tini kuma kpuhana ojolu yoyo oyom da ya ki juruman wallahu mutimu nurihi wa law kariha al kafirun ama ka mecha ka ma je kuma ko oyo ati omole ama pa ti yo mo ke yan ma tan yin ma ai ni mi ngama ro yo imi ngama yo because ama do hi han yin ta ma ka ma ko cha me ni han ide pe ma mama je ma kuma cha le je telen ka bi bom ti ni ta goru ina amna hinira so allah tabaraka wa ta'ala on ce nake je ki ka jofe ko ha ma ni bo ani wala ta'jal bil qur'an akinu e na junya al qur'an ni fa min qabli an yuqda ilayka wahyu dogba ta kuma ci bayani wala qur'ani e akinu na junyun aba ni biyanu na junyo la qur'ani ni ishi maana qur'ani ni biyanu na junyo no kira qur'ani ni biyanu na junyo turu hadithu shiwa hadithu sayyulu ku abdullah ibn abbas radiyallahu ta'ala anhu ma kan nabi sallallahu alaihi wasallam ba wa ike kuma mu ba ike adiji je gbenyo da male ya chuku he engidei ene kamiki ili na na gbenyo hayo mela ku jibrilu na ke odu ile ka kwa lu kwa kile akinihi wa kulu rabbi takun ki kaba anibi le gamru kam en duki na ka alo anibi to bi wule wule wule wule ope o ya ti ope igbeyan ya ti elukum bayanihi kana idha ja'u jibril bil wahyi kullama qala jibril ayatan qalaha ma'ahu shen ki jibril wa ya du gbanga nibi taki gba ko ma kin alhamdulillah alhamdulillahi rabbil tako gika alhamdulillah ikun ka ni bil ga ilaka illa ka ta rabbil alamin bi tobi wa yakini kai la tuharrik bihi lisanak litajala bi inna alaina jam'ahu wa qur'ana inhi eki eki mialweju eki mialweju le bi qur'ani alejinu na juni fa awa ko mawe إيقبان أو عمود دوية أن نجمعه في صدرك وإن علينا جمعه نجمعه في صدرك وقرآنه بمعنى تكره على الناس من غير أن تنسى منه شيئا سنقرئك فلا تنسى إن قجوك إليه ثم جاكني ولا تعجل بالقرآن إن ناجني قرآن من قبل أن يقضى إليك وحيه دوبا ما ببيان تمت ب آه maki wahayi mure alkuma agba wakul rabbi zidani ilma ena ha kini ojo butomi uma ojo bumato so ilam dunga kini na ona shinde ke shadwa e butoma ma ha e butoma ojo dajiri juma mi ojo dojo katumi ojo doju meumi adwa ganle chi wa ko na chi chi do mo ganle e mama mama e raya nabi sallallahu alaihi wasallama

todala anu gun witi gwe turuka koce adwala ka moto kana ci annabi sallallahu alaihi wasallam um, hadith la ibn majah ba mai tirmidhi shi bukhari ba ibn majah ba tirmidhi gun go ba ga bayan annabi sallallahu alaihi wasallama ya sha duha ba duha kin allahumma anfa'ni bima 'allamtani wa 'allimni ma yanfa'uni wa zidni ilma walhamdulillah ala هذا بكونك اللهم انفعني بما علمتني اوجو ما كدومي يجنك تكوني اللهم انفعني بما علمتني متى اللهم انفعني بما علمتني أيضا اللهم بما علمتني اللهم انفعني بما علمتني اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وعلمني ما ينفعني وزدني علما وزدني علما والحمد لله على كل حال والحمد لله على كل حال نشكر اللهم انفعني فانك اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما والحمد لله على كل حال مرة أخرى اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما والحمد لله على كل حال igida ide haduwa kan nabi sallallahu alaihi wasallam shachi turu ko yoki ne ke dujo katu to etini etini yoka tu abakene ke atina do yoka tu eh, eh, bo àdúrà ọjọ́ kàkiri hmm? èsì ìdẹ̀pá onígbòmùgbò ń gíná kọlá fọ́kàtúlẹ̀ ẹ̀ àwọn náà àdúrà iná ṣe inṣàláhù ọjọ́ àdójọ́ kàtó náà wàkúrọ́ bí ó ọjọ́ zidni ilma ẹ̀ má bèrè ojú bùtọ́ mi náà. ولقد عهدنا إلى آدم من قبل فنسي ولم نجد له عزما ولقد عهدنا الله تعالى كان شغلك annabi adamu alaihi salam inda ma kana fil jannati ma zawjatihi hawa wa alaiha salam aw alaihi salam egba gide pa o ya hawa o kunkun ji aljanna yin egba lele olukile won ojo bu idati suratu fahare enihi atichi alkauri ila adama fa annabi adam min qablu dogba bi ma'ana al-olile toli sogenu abakwa ne ucho na une wọn yóò ṣàríkò lẹ́fà màáyìn wàlàkọ́dà àhídìnà ilẹ̀ ádámà min kọ́bùlù fọ́nẹ́síà àmá ádámà aléhìsàlám ìmá àlìkúrì lẹ́lẹ̀ ìmúgbìyàn ádámù mi àlìkúrì kàtí fóun lẹ́ fọ́nẹ́síà ìmá àlìkúrì lẹ́gbìyàn tẹ́wọ̀n àti ìgbìyàn kí ádámà gbìyàn àlìkúrì ẹ̀lákọ́jọ́ kàn ádámù yìí bá yẹ́ ni ìgbìyàn ẹ̀gbìyàn yìí ẹ̀mà kí ní ọdún ní àmúgbéyàn ọjọ́ ṣàṣẹ wọn yẹ àwọn máa mú yíò rẹ̀ tó le kẹ́lìmà lẹ́wọ̀n ọjọ́ yúzì míì ìdúkù ẹ̀kẹ́ ìgbọ́ àníbi ádámà ẹ̀ náà dòrí ìgbéyàn ìgbéyàn yìí tó dú ó nẹ̀ ilẹ̀ ìṣe yìí ẹ̀tẹ̀ tákì òbí àná ìtàkọ̀ ọjọ́ mú nẹ̀dúkì al rẹ̀ abbas ni yani inna ma sumiya al ma dona ile na gbinyo li'annahu uhida ilayhi in al-kuri ko yoshi kun fanasiya taki ma al-kuri gbinyo o yo aki mm ene gbinyo o duka ya je ngini re ene gbinyo le ma to le

ihe ọdọ ọjọdún máa tẹ̀rẹ̀ fún máa ní kálí àdúrà ọjọdún máa dẹ́pa mà ní adam anibi muhammadu sallallahu alaihi wasallam iṣẹ́ agbíyàn mọ̀tà mẹ́rin dúkìá ilé kàkí agbíyàn ibà iṣi ẹ̀wọ̀n ìgbìmọ̀ àkọ́jọ́ dọ̀dà àkúmẹ́tíẹ́ ń abánẹ́ inú wọn níbi sallallahu alaihi wasallam agbíyàn ní aṣe yìí àmà níbi dúkìá gbọ́ olùlà azmi olùlà azmi yìí ẹ̀wọ̀n dúkọjọ́ àkíní mẹ́tíẹ́ ń abánẹ́ inú ẹni tábà gbíyàn ní aṣọ kékeré wọn so àti kẹbáyìrá àti sàgáyìrá àti kékeré àti ilé a máa nọ ìhè dùnmùn tó tó dáálẹ̀ máa dá máa fi ní ulul azmi àmẹ́nà ògbó gágá lílélílé tó alazmi lẹ́lẹ̀ ọjọ́ àti lẹ́mìnẹ́sì lẹ́hùn àwọn lé adam ihò ògbó gágá lẹ́yìn náà. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبا فقلنا يا آدم إن هذا عدو لك ولزوجك فلا يخرجنكما من الجنة فتشقى عليكم إذي إيه إيه في تفسير على الميسر أنا لي تفسير الميسر تفسير الميسر أنا نايمي okay ẹgbẹ́ tafsir muyasar aya 115 lẹ́kàtí lè gúdú ẹni wàlàkọ́dà àhídìna ìlà ádámà ayé wàlàkọ́dà wọ́sọ́yìnà ádámà min kọ́bìlì àyà àkùlá min ṣẹ́jẹrẹsì àṣẹdùfẹ́tì ádámà dọ́gba tákì yìí ó lé òfin tí kàdùn lẹ́ an láyà àkùlá min ha kàkí ní ìjù ẹ̀rọ lílẹ́nu an kan wa kulna lahu inna iblisa aduwwun laka wa li zawjika fala yukhrijannakuma min al-jannati fatashqa fatashqa so fatashqa anta wa zawjuka fi dunya shan kuma ya je wa koye men ya to fata a wagala kan wasu wasa ilahi shaytanu fa atahu ibli imi bidata ni bi adama do ani bi adama libo wa nasiya adama al-wasiya take mu gbeyan onugo nugo koye koyo tele eh fa nasiya kaka ko ayire ولم نجد له عزما بمعنى لم نجد له قوة في العزم يحفظ بها ما أمر به ibi ọ̀pù gágá ike adẹ́kù na yìí sáàkì ibi ọ̀pù gágá lẹ́kọ̀ọ́ dẹ́kù ẹ̀gbì ilẹ̀ sáàkì tó ní gbọ́gágá ìṣẹ́ ní ṣẹ́gbọ́ lọ́wọ́ yákàdẹ́ inú ibi ilẹ̀ ikọ̀ dẹ́kù ẹ̀gbàlẹ́lẹ́ sáàkì mú gbìyàn ẹ̀hùn mú gbìyàn ibi gágá ti òǹkó ikọ̀ ibi gágá ko yo kamo da mutu dale lam najid lahu azma does not mean ga gina ni bi adama ide ha menu jimanin e ha menu jimani bi ojo du abdu ki de tiki ka de ba enu jimai she abdu ki de tiki ubo yo ka de ki level de tiki ubo yo ka de level un biwa shi level elin she Allah ta'ala ni wa id qulna lil malaika mariya adiku ka kan malaiku usjudu li adama me doji kana ni adama turku me go ehe on su sujada yake dai kuma kini ma cin adama ita eh sujudu tahiyya wa ikram sujada yiwu jima ma ojima ebu mo ma nyugwa igwo ohun ojo ohun ito da ngambala kuturu kuma ma ya adama wa ma ni sujada ile ba egba egba ni bi adama ise laba o yeru tepere mo ma do sujada igbale eh o yeru tepere kinaya nke yi ó yẹ mú yìí tẹ̀pẹ́ abánagidẹ́ a aṣì kinaya fún kinaya fún ìyàdọ́ kí rùkú yìí onugunugọ wọ̀gàbá ní aka ṣíṣe ibà rùkú yìí arẹ̀bá dọ̀ àbẹ̀kúnmẹ́ máa bá ń lẹ́n máa ní rakaatu ọwọ́ ìrù tìjú kúkú ká ẹ̀rọ mu máa ń rakaatẹ́ni máa kí rakaatẹ́ni abà àṣàdọ́ ibi tùdágọ́ méjì ni igala adọkwa ụdago ọtụtụ ụdago ijem ụdago dehun ọtụ dehun onye jikwa na dehun onye ruka na dehun subhana rabbi al azim subhana ala salama e dehun ọgbọ dehun lẹda madama igala adọkwa ehun ụdago meji tụ ụdago kinaya ohun igala tí ọmọ lẹdọ mọ ẹlẹgùn kinaya ọjọ́ àti wọ́ọ̀rùkẹ́ owó máa rà kì í mẹ́tsọ̀ pípókù máa tsọ̀ àmọ́ amẹ́dọ́ tijó kù nìkan mọ́ pípókù máa dọ́ tijó kù tsọ́ tijó kù kété mẹ́tsọ̀ pápókù máa tsọ̀ tóra lẹ ó yé tẹ̀pẹ́ ọ̀gẹ́nẹ̀gẹ́dẹ́ wa nìyí ohun máa dọ́kì sùn jẹ́dà mí rẹ̀ ìró ajúgbó tí àkínà ọgbó ojú kó máa dùn mọ́yá nì ọjọ́ tábà lába fún ẹ̀gbà kì í tsọ́ ní adama lálálálá ṣàlẹ̀ ìdẹ́nu so ọjọ́ àkíní máa ó yí tẹ̀ máa mú yí tẹ̀ pé kó máa ó wà ẹgbẹ́ máa lẹ́ ìṣẹ̀lába gbogbo akẹ́rẹ̀ bẹ́ẹ̀ gbà zámẹ́ni àníbi ìsa ìṣẹ̀lába dá ẹ̀wọ̀n lẹ́jẹ́gẹ́ ìṣẹ̀rí àyà àníbi yusuf aleyhisselam ẹ́ máa ń hi wọ́rọ́fà àbọ̀wé alàlárṣi wà hàrù lọ́wọ́ sùjẹ́dà ẹ̀wọ̀kọ́lẹ̀ ya abẹ́tẹ̀ hàdà tàwílù rùyáyà mi kọ́bùlù kọ́dìjà وقد أحسن بي إذا أخرجني من السجن وجاء بكم من البر من بعد أن نزغ الشيطان بينه وبين إخوتي قال أو يكا مو يكا كنه بابا أوجي دكاني كنونا أوجي دكاني لما يوجي من رجي كاني نو أوبا ما هو ما هو جيت كويم سيان كما ما لهم ترى لو جاء كنه من رجي كاني آدم فسجدوا ما هو جي كاني إلا إبليس أبا إبليس كتير وقعدوا جي كاني sakaka na'am fa ya adam ngatin wa adam inna hadha aduwwun laka en yiki dai shono la wede wa li zawjika en la o ya wede atweto ya we no la mede fala yukhrijannakuma min aljanna min aljanna atweto ya we ne kike yimedu be aljanna tanu fatashqa imume kodu be aljanna teba me nya chobata ashqawa chola cholo onti ma ti fatashko ma na un ka jaki ni mem paje mem dene but ishi en ikma mino maire tashko bi ma'ana fatata iba wa tashko fi talab rizqika men ya chobata in me ko dubi aljana te ba chobata yiti ni je bi mo dunya me du ni fa en du ki du obata

obi bi ma nya kpeni e aŋɔ nya kukata e aŋɔ nya ibi e gɛ nya kpeni kukata e aŋɔ nya tsini ema akini taara e ti dulu avahir atu kata ayi tete ti jugidi ŋa do al to urale amore aguhu bimana la tajua fiha wala tara me ana guhun e aljanna in aguhu ile ti aguhu ya tukata bimana ukata ma ti emini ije pe mo e anu acheko because dunia ka jo from time to time e ga bo ije pe mo asu akata ni e ti ni ije pe mo gire eliko haha e ga bo anagbon jale inutubuta lalo nale kamu na agwo ugbo ugbo ugbo ona ga be edala le ga bo ya ha imu kana da gurago ima se mu ina ja le ga je ga ngo ya gbiti ika ni ase o ni ya ke si mechanic ene ga kini abi so ga o <laughs> we

a zama'an ene ke biya kore zama'an dai suratul nur ko hmm Allah tabaraka wa ta'ala kini eh abu abu abi ta la taraki ya sabu zama'an ma'an eh eh aw kasarabin biqi'atin aw a'maluhum kasarabin alladhina kafaru a'maluhum kasarabin biqi'atin yahsabuhu zama'an ma'an حتى إذا جاءه لم يجده شيئا ene kichakazi rojo akukolo na miro ajaba ogene unke ati kuruta ngungu ngungu ngungu adabe na kumi onajiji kuna ali ehe ogene lemu kole made to an dubu qur'an ene kalugba ko azum'an mado takene kalugba ko ya niju ka dan mole tuna lọ́jọ́ àti wọ́n annaka la tazma òfin ha alùgbàpẹ̀ àlìjẹ́nà ni wàlá wọ́n annaka la tazma òfin ha wàlá tabha ẹ à ń wọ́n lè dùhà níbẹ̀ ẹ lè dùhà àlìjẹ́nà jìdẹ́yìn mẹ́rin náà mọ́tò dùhà ọmọlẹ̀ harro àgbàhìr ẹ̀kúnà òru yìí gidi ẹ àlè àlìjẹ́nà mọ́n wọ́n á nẹ̀ ẹ̀ ń dà lẹ́gbẹ́kúnà rẹ̀ mọ́n látọ̀bàárẹ̀ ẹgbẹ̀kùnú olùọ̀mún náà فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى فوسوس إليه الشيطان إبليس يقول الكراء نبي آدم عليه السلام قال نجدي جوا أكربان نبي آدم يعقب شيء ويهدون وسواس نه إبليس ياتي هدو ياتي هدو, ياتي هدو. egbukọlẹ̀hùn dún kọwẹ̀ dé ibè pàṣẹ anibi adama ìkọlà ẹgbọ́gbọ́ ìbìlì abìbìlì àkọlà gẹ̀rẹ́ ìwúlẹ̀ ya gbọ́ ikọ́ ní kèbìlì àjírí adama adama agbọ́gbọ́ ikọ́ ya adam adam ìdọ́mù ikọ́ nílẹ̀ ẹni aládùnlùkà aláṣẹ́gẹ̀rẹ́ ti lùkúlù ó نعم فأكلا منها فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة hmm. وعصى آدم ربه فغوى ojoji oli ce dai aljanna da ba alkiwa fi musnad imam ahmad inu liki dai aljanna kuma do akan shajaratul khuld ojoji oli ko na je ya so bigbele oli le ce don mu iblis òun lè ga yòmẹ́ni lẹ́nẹ́ ehe àtàyè sìkì nípa mẹ́la ẹ̀kọ́ ọmọ́nù wòlè ní yòmẹ́ni lẹ̀ abúhùrẹ́ rọ̀já aláwọ̀ tààlà ní òun gbọ́ gbogbo àníbi sọ́lá ìṣẹ́lá mẹ́gà ṣe ní inna filijan na tashiyar tun ya siro rakibu fi zili ha mi ati ali yani no ligi da aljanna ene duki alu le ga di alu le ba ini ge to ga alu le di alu le odo dilika e ko hulu bon godan eligu olie lebe awụ hi ya chigara tụrụkwuru di ụmụ adọ oli ọgbigbe la onile nwe bili mụrụ nga anịbi adam urudu nwe ke je anịbi adam iwe du nwe ngen ya mụdu nwe fa akela min ha tako ohun pa ọ ya lele ma holile je ama holi holile je yin fa badat lahuma sawatihima taka guhu yejima ya leduhu ma e kí e hmm? ni lágò ọ̀la e ma bí na punishment ẹ̀wìn ìtì kùmà ṣègìdẹ́ ọjọ́ mi kẹrẹ̀ bó máa rẹ̀ punishment ẹ̀wọ̀n ló kẹrẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ sókè nìṣe kàkí ni yáwọn yáwọn dá hi jọ̀ọ́nà ya yẹ́nì ìwà yá àfọ̀ ويعفو عن كثير اكوتا ايجو مو يادو اللي بوردا يعني بوكيدومو كو جو يا شكا بونشي مي ادا تو جونا ile cha mulefi kebaye ya bodomo so tudala ojo iponish adam boya ngelere bada tilahuma sawatuhuma aguhuma liduma chini laguhuma wa tofiko takuma shane tofiko tofiko ishara shi <clears throat> ide ami ami kelma eko ne mani ka ko yu unki ti pola un ama mamra ki tafika ma na unja ki taki chane ya ma chane yakhsifani ali yakhsifani alayhi ma min waraq al janna ma chane kami in yuli al janna ma chine kawane turu ma du bago mama mamu in yuli ka mama undu gungun mama ka mama undu gungun in mi meje ta iko da ma ya de gbadakada bu ko ma ko bago mama na shuni simi bago mama wọ́n jẹ́ àti wàásà ádámù rọ́bàhù taka níbi ádámù aléhìsálàm ihẹun lẹ́kìṣẹ́ bá àdúrí òdùn ìtàdọ́mọ̀ àdúrí òdùn ohun ìtàyìn àdúrí òdùn lẹ́kìtàyìn fọ́kọ́wà ìyàṣẹ́ gọ̀ bọ̀páyọ̀ ọjọ́ tẹ́ hmm, ádámù ìṣẹ́ gọ̀ bọ̀páyọ̀ ọjọ́ tẹ́ òyí àdúrí òdùn kìta ẹwà àṣàdúrí òdùn kìta ó lékọjọ́ nǹkan kí jẹ ní ó lẹ́nìyàn yìí náà ثم اجتباه ربه فتاب عليه وهدى ثم اجتباه ربه تكوجو دون تكي إنو آدم إنو إنو تري tolu wɛ kakɛ daa kɛ adi titi kele yi adamu adamu ma ba ne bi adamu ana yɛn k'a ba di ma ma nɔ ba ni ma kunya adama amma kama ma garden of eh, garden, eh, ama garden of eden kama ma jo ma ama ma jo ma ni ajiru adama kama aji aso bata ya ngona ma pa ebo kuma ngo tuwa ju malal gunya ni adama ko ko kama jala ni adama kama jala leo. o oyo le kama maka ya yera e ba gunya le yera oyo ngo gunya le yera o le kama maka ya kama ma ya jura fún àníjẹ́ adama ẹwà nìkan máa yọ yìí ọ̀bàtálá àmà wọn ṣe gbogbo ọyẹ́ wọn ṣí ni kọ́ bẹ́ǹkà ẹkọ yálẹ̀ á ó jẹ́ ṣí ni alimẹ́nà wẹ̀sẹ̀lwá ẹlẹ́ẹ̀dẹ́ máa yí wọn yẹ́ ṣí ni wọn dùá ẹlẹ́ẹ̀dẹ́ pé wọn ẹkọ yá wọn dùá ńgbó yà ní ìbùmọ̀ sẹ́wọ́n dàbí wọn kà máa yọ bàtà tó múnẹ̀ yọ ẹlò nìyílẹ̀ ọ̀bàtí wàá tí nìkẹ́ ẹ̀hún dú àti nìyẹn dú àti nìyẹn kàdú kàmọ́ ó sì okùn máa yọ buhari ó bọ́ọ̀hùl omi umadu buhari ma jẹun dùn ní ayé ń buhari jẹun kúnná okonjo okonjo ìwé ìlà ẹ̀ ní jẹun kàmẹ́ abúlé mú nẹ̀ kàkí ní ayé ń kúnná ọ̀bàtẹ́ dé ẹ̀ nẹ́nẹ́ kàmẹ́ abúlé abúlé jonata òun fún jonata náà lọ gàba dé àwọn jonata ee ala adịghịla ewudo iyi ị na-abụ naijiria meke dị buhari ta na ọka enwegbu ka ameji adịju lin n'iyi ịplan na ameplan leta na iwu ịmacha akini jonathan ke ebe ọha egbe gba ka ma ji eleji onye na-abayọ ebe a naijiria amema ji map of the world te Ile ilẹ̀ ìgàbàdìá map Ile ilẹ̀ ìgàbàdìá bá mẹ́ma ní nàìjíríà palùbọ̀dẹ́ ọbásanjọ́ ka last week ẹ̀nẹ̀sán mi ibb ẹ́ eh? ibrahim bẹ̀rẹ̀ máa ṣe babangida big maru nigeria igbélére yé ni hin ijú kàmí àdúgbò ń ṣọgẹ́lẹ̀ wọ̀n ẹ̀dẹ́ ojú wrong perception ń àbó nigeria ẹ̀ nẹ́ngún wọ̀nyí understand me tọ́ gẹ̀síà mẹ́à kàn ábò nigeria average nigeria náà mẹ́ṣẹ́ agbóhùn ijú kàmí kẹ́gbẹ́ gẹ̀síà ọba tá mẹ́ka méjì ẹlẹ́jọ́ yín ni kẹrẹ́ bá òwe pé kí jọ́nà tán wa nkẹ́ náà bàtà lẹ́dọ̀ ẹ̀rọ mọ́ and it will take time ó nà ilẹ̀ ni kí correct ẹ̀ wọ́n lẹ́wọ̀n lọ́jọ́

so eh oyi amado aladi meji gile gudu yin abu jama'ati zalatul bidia oyi oyi whatsapp mm, oyi whatsapp ma ma yoji facebook ma ma yin ni masalaci zala dukiya di nigeria yi ma masalaci abakwa dukiya di nigeria yi a meke da biya ci masalaci ka meke nya chadu ha uja ma chayiya amma ibisiki cinyon ngene

ene kete ya li deli ọka trok deli ka eh ene kete ala ya kama ya warehouse maka yoyin eh. so the more kuma ala le the more le na aje wọn lakwa ni amekum egbe ka maka ame school le maka ya fi nihi the higher the demand the higher the price aluka mo na ate na enwu lele le ogele na aje wọn lakwa ni le so gen kuma chitere chaku yeun ma de ni irun o jeun domo mọtò màtí nítorí kí ọbàtà kí tẹ́ sirala mai na mai amu da amuna gacha da ni ja ki weje eh, week ka di week da ba yawon gide ma organize adwa abuja bu zala organize eh, adwa abuja amma do jo ma invite ma ma cha duha oji yo bata kama amuna ji hun yo yin turiki boku ma le ma ja lele ko yo ki ma ki aso ma le but ye wa kwa ko chaka ene ngado wa ri ngado to chan ke gbe jo yo ngedo ki akojo engide bu kakanya e ko wa ojo e ma ọjọ́ ogun ṣe mú wa ọjọ́ ogun ṣe wá ọjọ́ máa gbà ṣògbò lẹ́nì tó àdàbí akẹrẹ̀bọ́jọ́ tó ká dọ́jọ́ tó adamu alayhi salam òun pa níbi musa ìnẹ̀gbàkọ̀ ìhòjálè ìnẹ̀gbàkọ̀ ìjùmọ̀dé ma kọ̀là dábẹ́ni kọ́kọ́ máa kí ni àmúna ahẹ́ àpòkọ̀ alamáyìn tó anábì adamu alayhi salam òun ọjọ́ òun anábì musa kàmáà kí ni ẹ́ wẹ́ọ̀ adamu yin we adam lede le ku e chora ta ma kwa kun shaka ayi o lede le in hmm, allah akbar anta alladhi akhrajta an-nasa min al-jannati bi dhanbika wa ashqaytahum wa ka kamu ne bi aljanna take kuma yu ga ne yema ya ce batai ni dai yani we musa anta alladhi istafaka allah bi risalatihi wa bi kalamihi we ku e ke musa ko yo we tu ke nu ku e ama ke yude ama kola wẹlẹ́ ẹ̀dẹ́ yìí e òun ké bí anábì adamu anábì adamu àtẹ̀yìn tákìyẹ ni musa omi ni kí wọ́n ké bí ẹwà òye ní dúkọ̀ ẹ̀sì ni ní ẹ̀rẹ̀ ni ní òmìnir kò jẹ́ mọ̀lẹ́wẹ̀ àmà àtẹ̀lúmu ní àlà amúrí ní kọ̀lìkẹ̀tẹ́bọ̀ lọ́hù àléyà kọ́bìlà àyàkọ̀lókọ́ ní ẹtí nìkẹ́ bìlẹ̀ mi ò jẹ́ ní kọ́ yọ́lẹ̀ ga ìgbà ọkọ̀ tánẹ̀ tákìsọ̀nà mi ni. aliku anabi sallallahu alaihi wasallam yani wala kide ka ba fa hajja adam musa anabi adam anabi ba ya musa do wala mole anabi musa ngonu allah ta kwa turale anabi anabi adam kọla na zọlẹ́mìnà àǹfùsànà màṣínì gbọ̀kọ̀bọ̀ ojú àtúntọ́ yà ń ẹni ojú òun dúwà àhọ́lá sí jẹ́ ẹ̀wọ́n yìí tẹ̀kùfúrú lẹ́nà wọ́tà na ẹ̀ má dùbà ń wà kẹlú ajúmọ́mi tọ́ tẹ̀lẹ̀kú nínà ìnà lọ́kàṣírín ojú àdé àbú kùmà tsòwò so tó dálẹ̀ ojú ń wọ́dà قال اهبطا منها جميعا بعضكم لبعض عدو فإما يأتينكم مني هدى فمن تبع هداي فمن تبع هداي فلا يضل ولا يشقى والله تبارك وتعالى إهبطا منها ame meegi meli do oku ayɛ nai jɛmia ɔgbɔdu mɛ kpako e, ɛbɔla ɛbɔla kɔjɔ ka yi ame meegi meli do oku ayɛ na ɔgbɔdu mɛ kpako ama meegi ahotɔ gbɔdu mɛ kpako yɛ mayi ni ɛtɛta kɔjɔ di jɛmia wa kìí ni ɔgbɔdu mɛ kpako sikakini ɛgba kuma anibi adamu anyi adu lɛ. ìgbàlẹ́ ńà kó ń lòó yìí ọgbọ́dú àpapọ̀ àdáàgó ń pè àwa ìgbàlẹ́ ọjọ́ àkọ́ gbọ́dú mẹ́pàkó mẹ́lẹ̀dú àmẹ́ méjì mẹ́lẹ̀dú ọgbọ́dú mẹ́pàkó ẹ̀lẹ́kọ́ báwọ̀dùkùn ụmụ ìmọ́dọ́mọ́ ìgbàlẹ́ ọjọ́ àti lè fún máàlú ẹ̀kọ́ máa mẹ́lẹ̀dú báwọ̀dùkùn lè báwọ̀dùn àdúhùn àkùnmẹ̀dú àlọ́gìdẹ́ ẹnẹ́kà ebili ake ke na olewa kacha unayi isha anwụ zuwa aka alụka m ọlị ya yi di na iblis ya anya ọla ime ba adukum ya ko na ile ga na ọla ke yi is equally possible ide ya nkojo kwọ na ntori kiche nke ya hapụ na gbadi ya oye ka shula kola ti bitele mu fa imma ya atiyannakum minni huda shan kɛra bome ku gbomi ba n se al'ambiya wa rusul wal bayan amma nibi amonu se ma ya fere ju ṣe ki ya kɛra bome famani taba hudaya ene k'i je k'i lebu tɔna mi ama o de no anu bu du ibo kɔ yakɔla kɛrɛ yɛ ma alaikum ilam lu adama in fa imma ya'tiyannakum because duba ga kini fa imma ya'ti ya'ti kuma aw ya'ti ya'ti yakuma can ku tona ya karba me meji so yigi dai de uje ju ko yo se kwawa ni ya ku kola gide kwara to kale guru e ba kuna sharia agoya mi shi zakzaki topic yin a deliver ba ki wani ba 2005 yi topic yin ki wa deliver mm wa deliver mole the three grand assemblies. Hmm? The three grand assemblies. yú mẹ́ta ti pọ̀ níbi Adama. òun oyé ọ̀yà àwọn Ibrahim, ọ̀yà àwọn oyé Ọmọkọ̀kọ̀ yìí, máa lúrú àná yìí ẹ bá fa ma ya tiyanna ku mini huda can ku tona ya karabu me ku gomi fa taba huda ina ki tona le wala ya dilu ne le ngol lage illa ya ya ye ni ya yashko ene le an odi ene ki akudo ene na gan na'am ونحشره يوم القيامة أعمى أبي يوم. قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا أواشي قياد قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى ينهي

take koji take koja ya eni tiren kami sahabe kawjun eni tiren kami salaf big ma kawjun yani wa man arada an zikri ibn kathir yani ay man khalafa amri wa ma anzaltuhu ala rasuli en koje ka mo shiga kini ene duke mu koyun ri manyen ko nduro gwanga mo nu shenwi arada anhu imejudu tinyo bote wote na sahu ya chi kimbinyo yeki gbegbokubi wa akhadha min ghairihi hudahu ya mu tona mu ne du tona e yo yo pa ni bidu ene ki digi tinyo zikiro yo tele ibrajugo to to dala bi mana ogo ka ya ko la ba yo ikire karatu olojo nga ya ka seun ki ma gbongu ni na ba je eh ki ma gbongu ni to be tene le mi gidi tinyo ba ya yo tele a'rada an zikrillah alquran kema bi kema kula kun ke gban kema kula turu ke mujinun a kad aratan faqad aratan an dhikrillah da ke mi gidi tinyo bare yawo yo temi so akina alibi interest personal interest i holo jon alibi ojo alibi edwan ojo ate mi gidi tinyo bare yo teba fa inna lahu ma'ishatan banka ma do do e pirimawe do o duniya yin

tumanina wanshirah sadar en ko ja aka kini manya ne ni namu gole ba ma edoma te pidima ube pidima bi mana edoma te pidima abe do ma pidima le ma ni tranquility na kele ma tabaki tuni ni sigbe ke no ko nga kele ya tabaki tuni sigbe ke enwe ile ne pa nga kele ya tabaki tuni ene kini tauhidi ba un chene ka kele tabaki tuni alka ya ba yo ba enek ma kini ọla ukwu gbegbuchu ọla ile ọgbanụ tabaliba ide huamin ure achọkwa okwu bọta edu edo nka nwa gị negba gị akwu ka ka dị ba ma chene gwa meledu enwele chi ene kima ene du kima gịnị ini tauhidin ihe ga ma ka ike toru gị ekwu ba

ike ede wee anapụtala nye oge obodo gbogbo ọga ede wee chaa chaa gbogbo ya abụọ wee amịwa ọgọ gị alị o onye ọlahịa ọla ne ọlahịa ọla na mmadụ rara ọjọọ o ẹ̀hùn kì jẹ́ ń ẹ̀dọ́ ní àyíká gbọ́n abánagidẹ́ jù tó lókù ẹnìkan lẹ́nu ẹnìkì méjìlú dàbọ̀ ọlọ́jọ́ tẹ òun àgbo kọ́lọ́ torí kí ọ̀bẹ kí ebu òun àgbo nìkan torí kí gbè kí tó dẹ́hùn dàbọ̀ ọlọ́jọ́ háì dàbọ̀ ọlọ́jọ́ bá tó máa ṣó kòkó ẹni ẹ̀dọ̀ ọmú dàdẹ́ kọ yọba ìṣe máa kí ayẹ̀lẹ̀ ń jọ máa ní àbọ̀ tó fa inna lahu ma'ishatan danka maana ala imudro ayihu ojo akini maadu de pidi maudu ogo wa ke aka jo abajo yi kem ko da chije wo ye abajo yi ogugu taka pa wu ye wo abajo yi pa wu ye o agbamu e ki ara kwa be ki ache wo abajo yi aka ele ku e ke pa won ti target yo e eh ma ajala wu ma jelo wu no ide e takada littafi alfikiyu alal mazahib al-arba'a volume jirudu abrahman al-jaziri volume jirudu na mazhabi kuma kola oji amela kitigba kuma aje pe kuma aje nomo ma mention odu gugu ma mention odu eju mhm ma mention omole do yeju ma alu meji ka omole ama ayo gugu ma ni ma je ju hun kitori eju hun no ya kitori ki ajo tun

echiba ma chukwu egwu tigidigidigidi abịakọgọ ọla bụ ka ahụ alụ ka aka nga mebegwu elaji bụgwu gị ebe oyi gịnị mesiba nga meji ada ọhụrụ unu edagwe ka kiri nke chenwudu elaji m oyi dabe na gịnị ibegwula anya ebe adabe ọ ebegwu omidugbo bụ maka no etimi kpolokpolo ohun ìṣẹ́wọ́ òun yìí tó dẹ́hùn ẹ̀dẹ́hùn ṣẹ̀ káwà kí ìbégwu ṣe ní kí á dùn pa ìbégwu ṣe ní kí jẹ́ ohun ṣọ̀gá tó ọjọ́ kí mímí kan wa na ọjọ́ àkínní wọn náà ṣòrohu yóò máa la àmà amẹ́nilẹ́dù kọ́ àná ọjọ́ náà bá àmà ijú ṣe pọ̀ kọ́ ọ̀là káàkiri ẹni rẹ́bì ó ọjọ́ وقد كنت بصيرا وناتتشا غاني إليه قال تقول لكن كذلك أتتك آياتنا أبالنا داياوا ويو دنياي فنسيتا يبقبين بمعنى كوشا لبواياوا اللي بومي جيرو وكذلك اليوم أغلى ينيني كده يسنسا وما مبينيو إيشا كوجو شا بينيو نفا تدعو لا يدل ربي ولا ينسى وما أجوك القرآن أدى تشايا إليه أجو منه من أمدارك أسلك عليهم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك آية هيك تجري ومن أعرض عن ذكري أدب سجن ودمنه تنا مع حديث ما تكاتني كواوجون